بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم فصل ولا يحل لغير المتودئ صلاة ولا طواف ولا مس نسخة قرآن عظيم ولا جلدها ولا بيده لا بيده ولا بعود ونحوه إلا الجزء منها المتعلم فيه ولا مس لوح القرآن العظيم على غير الوضوء إلا لمتعلم فيه أو معلم يصححه والصبي في مس القرآن كالكبير والإثم على مناوله له ومن صلى بغير وضوء عامدا فهو كافر والعياذ بالله هذا كفوله أترى لكم كاتي كفوان أقوى محمد صلى الله عليه وسلم لنتي أكفواني جكتل أو أنكتي أولي بالولا وجه تنجي كتي أبتي سلوالا. تي أنكنا بسل سوى a ma wà nípo ẹni tí kò lálùwà lámà tuntun wa a ní bùkátà sí ká ma àwọn tá a gbọdọ̀ sí nígbà tá a bá ti lálùwà lá gẹ́gẹ́ bí mùsùlùmí tọ́lọ́ fẹ́ ká máa kásì máa bẹ láyè tó máa lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà tí kò bá ti sí àlùwà lára wa ó láwọn ọ̀sẹ̀lẹ̀ kan àwọn àṣẹṣe kan tí ẹ̀sìn ò fẹ́ ká ṣe afáàsàlàyé díẹ̀ fún wọn ńlá yẹ xìlú lọ́wọ́ ìrìlú mọ́tàwọ́dé ìsọ̀lá ìwọ̀n lakítà lẹ́yìn ọba lálùwà lápò gbọ́dọ̀ kírun kò tọ́ ó kírun ó bá tiẹ̀ kí kò nírun ìtúnwá kírun ẹgbà tí kó sì máa kó wọn lálùwà lá ó sì máa mà kí bẹ́ẹ̀ ní tí ó dá lọ́ṣẹ̀ sọ̀nùtà àpapọ̀ gbéyàwó nígbà tá a bá kírun ẹ̀ka òkú sálùwà láwọn bẹ́ẹ̀ kọ́dà gẹ́gẹ́ bí n ta kí ní ìyókù tó lọ bàbá sí èméjì tó sálọ̀wà láàrin ń bí àbí ò sí inú mazhab wọn ní àágbé sípò kò sí ni kọ́kàn wá lè bá a balẹ̀ torí pé bí yàbá ti fẹ́ kírun tí ò sálọ̀wà lá wọn ní kò nẹ́wọ̀n wọ́n látọ̀wọ̀ fún kò ń ṣe pé kò nẹ́wọ̀n nìkan bàbá lọ hajj inú àwọn ṣe hajj òní kí a ṣe tawaf ìgbẹ́ inú àwọn tawaf ń jẹ́ sunna ìgbẹ́ inú àwọn tawaf ń jẹ́ jẹ́ kí iṣẹ́ ọ̀rọ̀ bí ẹ̀bá bá fẹ́ tọ̀wáfù tí ò bá ti wá yẹpọ̀ lálùwẹ̀ lẹ́lọ́wọ́ ó ń tọ̀ wọn tọ̀wáfù tó iná wọn tí anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam gbogbo kalẹ̀ ọ̀nà pé wà ilẹ̀ yẹ tó fẹ́ bilbayti illa tahir pẹ̀lú tí ò bá ti ní mímá lára tí ó má kò gbọdọ̀ fẹ́ tọ̀wáfù lé ọlọ́wọ́n bá rẹ̀ kí ọlá ọlọ́run lè kádàrá káwa náà lọ hajj wọ́n fẹ́ wá ṣàwáfù ìṣòwò tí wá dé àti wá yà só wọ́n dẹ̀ máa ń àti sọ fún àgbà náà nǹkan káwà máa ti gbé àwọn nǹkan yìí magun ta ta ń gbọ́nú àwọn àjòkó yìí báyìí náà ni ó máa jẹ́ ní tí ó máa ra wa létí pé a máa bẹ́ ìṣàwáfù lẹ́yìn wọ́n sì ti lálùwàlá ní tàwáfù sọ́hárì sáré lọ tún àlùwàlá wa ṣe nínú fatiwa mi ìta gbọ́ tọ́ ló tọ́ lóòótọ́ fatuwa mi lè sọpótọ́ ṣùgbọ́n àwọn ìdáyìn òótọ́ ló fọkàn balẹ̀ jù kí nìkan náà ṣe wọ́n ní wala masunus hotel Qur'an al-azimi ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sìn tipẹ́tipẹ́ wọ́n rí pé kò bá mu tó lórí àwọn sàábí àwọn tó wá lẹ́yìn wọn lọ́pọ̀lọpọ̀ wọn wọ́n rí pé kò dá kò bá mu tó tí wọ́n sáfù dáadáa wọn fi ń kakọ̀ wá ní wọn káfẹ́ gbé láì mára ní tọ́pọ̀lọpọ̀ àwọn àfa àsùnwọ́n ẹja mára ká tó gbọ́rọ̀ ọlọ́run ọba àlekẹ́ ọlá àwọn àfa lè wọ́n lè lórí ẹ̀gan la díẹ̀ nú àwọn àfa làwọn ẹgbẹ́ àkóṣẹ́rì tí ó ní ká má gbé pọ̀lọpọ̀ wá dúdú wá lọ sásá bí àwọn àfa àdáni kò sẹ́rì lórí àwọn náà wọn náà owó ṣùgbọ́n ó ti wá mú ọ̀pọ̀lọpọ̀ máa rí kùránì fín èmi kan lè tiẹ̀ kó nínú tọ́lẹ̀tì láì ti dáńbà gan kó bọ́ ọlọ́gbọ́n ọlọ́run ọba àlekẹ́ ọlá wọ́n sọ kíkọ́ tí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ ọlọ́run ọba àlékẹ́ ọlá ipò yìí lọ́ọ́ fi ń gbé bọ́ọ̀ bá ń kà gan ọ̀nẹ́ panlé kí n gbogbo bí ẹ̀kọ́ fi panlé ní pípanlé ojú ní pípanlé bíbẹ lásán kò sí lára rẹ̀ làwọn afáfin máa ń wí sínú àwọn tíra tí wọ́n fi kọ́yàn lẹ́kọ̀ọ́ bó o láti bá kò wá nílò pé bíyàn bá ti mára kíyàn má gbé sọ́nà tó kọ̀ọ̀kan àwọn àfa sọ ní gbogbo mọ́tàbí ni àwọn àfa díẹ̀ díẹ̀ làwọn ni á ah, ẹ̀rí tó ní kí ẹ má gbé títí ò bá má wọ́n lẹ́rí wọn òun ilẹ̀ ọ̀dọ̀ táwọn bó tẹ̀ wá rinlẹ̀ bí òun ilẹ̀ ìpẹ́kọ̀ọ́ nílé ọ̀rọ̀ ayan gbogbo wa ni sínú tí kàtà wa ń ké àwọn tiẹ̀ nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣe tá a bá ti lálù wàlá masu nuskhati al ní ìbádà náà ni

wà láwọn ó kọ kéwúta ké bóyá lọ́sẹ̀ kan bóyá lóṣù kan ìgbà mìíràn kan bóyá lọ́jọ́ kan wọn ó kọ síbẹ̀ wà láwọn tí wọ́n ti kọ kéwúta fẹ́ ké síbẹ̀ wọn tí ń jẹ́ pé náà ti kọ síbẹ̀ wọn kùránì ni wọ́n kọ síbẹ̀ nínú wà láwọn ẹgbẹ́ wọn ti kọ kùránì sínú wà láwọn ó ti sọ ọ́ di wàhálà tá a máa pálí ó ti sọ ọ́ di wàhálà tá a máa bọ̀wọ̀ fún àwa tó ìgbé kùránì máa ti mẹ́nu wà láàyè wọ́n láàtún ní gbé láì jẹ́ pé ọ̀wà ma ewu àpọ́lé táwọn àfáàfẹ́ ká ní fún kùránì tí wọ́n àpọ́lé ń bá ń bẹ lọ́kàn wa sọ̀rọ̀ ọlọ́run àti fífi sẹ́gun ní lè fún wa àmọ́ ìgbà ọ̀rọ̀ tá a kọ́kọ́ pọ́nlé báyìí ká tó kà wọ́n wá kan gan àti fẹ́ tako sí ní ó jẹ́ nǹkan tí kò ní rọrùn mọ́tà àbá tiẹ̀ ti pa lẹ́tà pàmíbẹ̀ rẹ̀ lé ìtakò náà ó máa jẹ́ nǹkan tí ó máa rọ̀ lọ́kàn àwọn èèyàn láwọn àfa nínú tí ò tó tọ́ o bá àbá ti lálùwàlá wàlá àti akọkọ̀ wàá nì sí wọn láà nígbè àìlẹ́gọ́ ìrìn òbò láì lálùwàlá àyàfi ọkà wọ́n yẹ́ kẹ́wọ́n àgbè yẹn lè máa lọ lé kéwú ọmọ kéwú tí ó mú wàhálà lọ sí lé kéwú wọ́n yẹ́ kó máa lọ sẹ́rọ̀ lálẹ́ àmọ́ àwọn afi àyàfi sí pé àyàfi ilẹ̀ lè mọ̀tà àìlèmì fìhí ọmọ kí ó pé náà ni ó máa ké ó lè máa sólẹ̀ ẹ̀mẹ̀ wá gàlápẹ̀ júwe ṣùgbọ́n ẹgbẹ́ máa lọ kó máa bọ̀ ní òní lára wọn làwọn àfa ayọ̀ yìí ń kalẹ̀ pé ń gbégbé inú ìṣẹ̀lẹ̀ ìsìlámù kọ́ tí nǹkan bá ti lé àátùn wá bí ó tó ṣe tó ti wá dẹ̀ sí ni wọn ní ilẹ̀ lè mọ̀tà àìlèmì fìhí àfẹnití bá jẹ́ pé wàhálà ká ní kó má gbàmù ó fẹ́ gbàmù fi kéwu ni àbẹ́ntà ẹni pé mẹ́gbẹ́ kò wá nílẹ̀ kẹ́nà àwọn kéèké òun bá pé kò wá ní tí ó gbé nìkan lèyí tó fẹ́ fi kéwú wọ́n ní kò sàbùkún bẹ̀ illa li muta'allimin fihi aw mu'allimin yusahihu bá tó wá yọ̀ǹda pé ọmọ kéwú tó ń fẹ́ kéwú ló fi ní bùkátà sí kó gbé wàhálà yìí àbí mùsàfù yìí tó sì lè má lè máa lọ tún àlùwà láti láti tún ṣe àwọn àfáà ní òun tóun akànyọ̀ǹda rẹ̀ fúngbà òun nìkan ni bàtí wọn yọ̀ǹda ẹ̀rọ kó òun lè gbé kùránì kọ́dà kálíwẹ̀ la gẹ̀ ti já tí ò bá tún lè rọrùn fún àti tún ṣe padà ó lè gbé e kófí irú ẹ̀ náà la yọ̀ǹda fáfá tí ó kọ kéwú afá lè wá wájú ọmọ kéwú níbi tó fẹ́ máa kọ́ ọmọ kéwú kùránì ó náà ti wọlé kéwú pẹ̀lú kówó ó sàlùwàlá ó jòkó báyìí ọ̀rọ̀ lájá ó ní wọ́n bí ò bá lè lọ tún àlùwàlá ṣe má láti lè rí gbọ́rọ̀ lọ wọ́n ní kò sàbúrú fún bẹ́ẹ̀ ṣùgbọ́n o wọ́n ní bá ti wá sọ lẹ́ẹ̀kan nípa wípé kò dáa kíyàn gbé kòránì láì jẹ́ kíyàn má yẹn ní wòdó wọ́n ní kì í sàgbàlagbà nìkan là ń bá wí. والصبي في مس القرآن كالكبير ipò kágbàlagbà ó wà tí ò gbọdọ̀ gbé kùránì láì máa náà lọ́mọdé wa pọ̀lọpọ̀ wa lónìí àwọn ọmọdé wa wọ́n fẹ́ẹ́ lè máa fi ẹsẹ̀ gbá kùránì ká máa fẹ́ẹ́ gbá lẹ̀lẹ̀ especially àwọn kùránì tó ti dáhùn tí kùránì bá já àkójọ tí òkúta tàbá lè ká máa lọ sùn ni èyí tàbá lè sùn ábò ọ̀pọ̀lọpọ̀ lákàmọ́ lọ láàmà bọ̀ ẹni fẹ́ pàdé kò mi lórí àkìtàn ọ̀rọ̀ ọlọ́nfà ẹ sì bẹnu àkìtàn ẹ sì mọ wá wò ó hàn wa kọ́ àmọ́ kòtòrò ọlọ́run wà láwùjọ wa ọ̀rọ̀ ọlọ́run gangan ni símbọ̀ pọ́lọ́run ọba ń ránṣẹ́ sí wa ṣùgbọ́n àti gbọ́dọ̀ fàyẹ́lẹ̀ fágbàlagbà kó kà kí ọwọ́ kó ló ń fẹ́ gbókò wá ní kí mo fẹ́ kà láì tí ìjẹ́ pé ń bẹ nínú ipò ìmára wọ́n lọ́mọdé gan náà nígbà bọ́mọ yín bá lóun fẹ́ lọ gbé kọ́ wá ní ọpọlọ ṣe wòdó náà ẹ jẹ́ kó máa mọ̀ láti pilẹ̀ tẹ́ bá fi ilẹ̀ tẹ́ ẹ jẹ́ kó ṣe wòdó tí wọ́n ń gbé ní ń gbé ní padà yàgbẹ́ ní ìfọwọ́ ọ̀gbẹ́ kan tí ẹ ti yàrá dára pé àwọn ọmọ níta máa ọ̀hún ìrírí àwọn bàbá àtúntò ń gbé náà tí wọ́n ní kẹ́ má jẹ́ kọ́ ọmọ yín náà máa òun ò dá nǹkan máa ń tiẹ̀ ó wá lọ gbé mọ́sáàfù láyé jẹ́ pé ń bẹ lórí ìmára ó wá tara rẹ̀ sẹ̀ gbogbo àwa ka kẹsẹ̀ ní wọ́n gbà bí kéèyàn gbé mọ́sáàfù láyé sí lórí òbó tani wà lẹ́sẹ̀ rẹ̀ wọ́n ní wọ́n ìsìmù àìlẹ́mùnà wíìlì yìí ìrẹ́ bàbá tó filẹ̀ tí ń gbé tó jẹ́ kí ó ṣe wòdó ìrẹ́ ìyá tó ìgbà tí ń gbé tó kọ́ kó yẹ kó lọ ṣe wòdó ìwọ lọ lẹ́sẹ̀ rẹ̀ tó pé tọmọdé tí ò tí bàlágà bá ṣẹ̀ lẹ́sẹ̀ tó yẹ kí bàbá àtìyá ló yẹ kó kọ́ kí má ṣẹ̀ má tí wọn ò kọ́ àwọn ni wọ́n lẹ́sẹ̀ rẹ̀ bóyá kí bàtọ́ ọmọdé náà ṣe dáadáa náà tó fi fi láwọn náà báwọn ọmọdé jẹ́ wọn mọ́sálásí báyìí nísìn àwọn òbí dá mọ́ ó pọ̀ gbẹ̀sán wọn bẹ́ẹ̀ náà bàbá ń ṣe kíní tí ò da tí n tí wọ́n ń ṣe tí ò da òun jẹ́ ìsọ́ọ̀sì àìrí kíkọ́ òbí ló fà á òbí náà ní ó gbẹ̀sẹ̀ rẹ̀ eléyìí ò sí ní abẹ́ pé ẹlẹ́sẹ̀ míì ní ń jìyà ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ míì kan tókè àyè kọ́ ìwọ náà ló yẹ kọ́ kọ́ ẹsẹ̀ àyè kọ́ ni wọ́n kọ́ fún ọ pé àìjẹ́kọ́ mà rẹ́ mà pé àbáyé ló ti tọ́ ká bọ́rọ̀ ọlọ́run ọba rẹ̀ kẹ́ ọ lálẹ́ wọ́n ní wọ̀lọ́ lẹ́sẹ̀ o fáwọn ni ẹja gbọ́lé náà yìí o wọ́n máa ń sọ láàbì ọ̀gbọ́n ìrì àmì dá fọwọ́ káàkiri bá ṣe wọn mọ́sálásí àwa ṣeré fá àwa sílọ̀ ni èyí sì mọ́ lọ ṣeré ọwọ́ mọ́sálásí ọ̀sì yá sọ ọ̀sì gbọ́kísù rẹ̀ dún ó dà wọ́n ṣe létí yẹn máa kí bẹ́ẹ̀ jẹ bí yẹn bá máa mẹ́tọ́ kéwọn ọ̀sì mẹ́pọ̀ nírun ọmọpọ̀ lálùwàlá àwọn afá lọ sí o bí arábìnrin ń ṣe háìdà lọ́wọ́ ọmọpọ̀ ń ṣe háìdà lọ́wọ́ ọwọ́ ọlè má ní àníyàn rẹ̀ àwọn àfáà máa ń pè ní àtẹ̀kìrì bí láàzìm àwọn ní ká tú ń tọ́sùn ká tú palẹ̀ ní tí ó fẹ́ máa túmọ̀ ní pé ọmọ àpọ̀ ń fọ́ ọlọ́run sí ẹ̀yẹ ni ìdìfẹ́ ọlọ́run sí ẹ̀yẹ ìwà kẹfìrí ní àbáàtì ẹ̀ ní pé ọbẹ̀ máa ń sọ ọkọ̀ lè bá àmọ̀ pé sẹ́ńtọ̀ ń sin iṣẹ́ bú ni wọ́n yọ tọ́mọ̀ di ọ̀npa lọ́ba rí pa tọ́tọ́ ìpamádì láàrin wa tọ́lọ́ ń tọ́gbà kọ́ pamádì ọ̀tọ̀ nìyẹn bọ̀kọ́ má pamádì ló pè rẹ̀ ní o lè fọkà rẹ balẹ̀ tèèyàn ní kírun tí yè méjì ń bẹ kí sí mo kí àbí nkì káwá sọ pé ọtí ẹ̀ ọtí ẹ̀ ọtí ẹ̀ ọtí ẹ̀ ọtí ẹ̀ pamádì sọ ti jábọ́ ọtí gbà kí sọ ni ìjà máa kí lọ bẹ́ẹ̀ fọ̀rọ̀mọ́n sọ láàbì ọ̀yọ́rì òru ń àmì dá ẹni bá kírun ó mà kó wọn ò ní àlùwàlá ó ní mo máa ma fẹ́ kí bẹ́ẹ̀ kí ní wà ṣẹlẹ̀ à in tí ó ṣẹlẹ̀ ní kí fahuwa káfẹ́ ó ṣe kìfẹ́ sọ́lọ̀ ọba àdìkẹ́lá àwọn kìfẹ́ kí ní máa ń ṣe tọ́sí òun àwọn ìgbọ̀n kí má sí bẹ́ẹ̀ má bí ẹ bá ṣe bẹ́ẹ̀ nínú ìlú sìláàmù ẹ bá gbé lọ́wájú kọ́ọ̀dí wájú adájọ́ pé báyìí báyìí ló mà ṣe ṣe ó máa ń kírun kì í jì ṣe wòdó kì í ṣàlùwàlá a sì fi fún lóhun máa kí bẹ́ẹ̀ ni wọ́n lè torí ẹ̀ka ni kí wọ́n dájọ́ kìfẹ́ kí fún òun wọ́n lè ẹ̀yà ọ̀gbìn láà kọ́lọ̀ má sọ̀rọ̀ tó dèrè so léyìn ní díẹ̀ tí a bá tún kọ́ wa lábẹ́ àwọn nǹkan tó jẹ́ wípé tá a bá ti ní wògbó ẹ má jà sí àti tá a fẹ́ mú gẹ́gẹ́ jù ń bẹ̀ lónìí ni pé ẹja pọ́n mọ́sáfù wa tá à ń pè kúránù ẹja pọ́n lé àbá àbá tiẹ̀ rí wípé a ah, gbígbé wa kó yẹ lórí ìmára kòyẹ́sì ni ojú bá ti bá ti mú àti ṣe wòdú ká máa ṣe wòdú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ìbáàdà ni ìmálẹ̀ náà ni ó gbé sí wa so gbìyànjú especially nígbàtà àbẹ̀rẹ̀ sí fẹ́ máa ká ní àfẹ́ máa tọ́ ni kárí pé lórí mímára lórí wòbó làá máa ń bẹ lọ́pọ̀lọpọ̀ afáwọn àyè tá a ti kà fún wa tẹ́sán yọ̀ǹda pé bá a bá tiẹ̀ lè rí bí bẹ́ẹ̀ lórí wòdù nítorí pé yá ni ó ní wa lára díẹ̀ bí a ń bẹ̀ ń lé kéwò ni àbá nǹkan ọmọ ń kéwò ni àti ìlọ padà bọ̀ wá lè má rọrùn láti máa lọ tún àlùwàlá ṣe èyí ò nìkan náà là á yọ kó ń bẹ̀ mẹ́ẹ̀mẹ́jẹ kí a kàn rí ìmọ̀ gbé Qur'an ìmọ̀ gbé mọ́sáfù wa láì mara kámá kámá rìsásà abájú bẹ̀rẹ̀ sí mọ́ rìsásà ẹni tí ń ní ọkàn wa ó sì léwu àbí Allah subhanahu wa ta'ala kí ó léwu ẹkún ní àgbóyè sí wa هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك